àsìkò yìí o láti ìkànnì BGI TV ìròyìn àgbáyé ló ń dé sójú àmúhùnmáwòrán yín lónìí tí í ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2022 olúwatóbilọ́ba fáṣùgbà bẹ́ńbẹ́yẹkẹ ló ń kàròyìn ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà nínú ìròyìn náà ààrẹ muhammadu buhari kò fọhùn sóde lórí àkọlù sí ọkọ̀ ojú irin àmọ́ tó ń lépa bí ẹ̀kúnwó yóò ṣe bá owó orí táwọn ọmọ ilẹ̀ nàìjíríà ń san ọwọ́ tẹ ajínigbé kan nípínlẹ̀ èkó eléyìí tó fẹ́ẹ́ jọmọ gbé lọ sílùú ìbàdàn ẹni tó mojúlẹ́jà nípa òfin kan ló ti fọhùn sóde lórí ipò ẹjọ́ timothy adégòkè àti adédọ̀yìn eléyìí tí ó wáyé lọ́la nílé ẹjọ́ àwọn afurasí fúlàní kan ni wọ́n ti ṣekú pààyàn mẹ́fà ní apá gúúsù kaduna ọkọ̀ ojú irin eléyìí tí wọ́n ṣe àkọlù sí ní ìpínlẹ̀ kaduna ni dókítà kan tó ń rìnrìn àjò lọ́lẹ̀ òkèèrè ni wọ́n ti ṣekú pa níbẹ̀ ẹ̀wẹ̀ ń ṣe ni èèyàn méje míì ni wọ́n ti ṣàkọọ́lẹ̀ rẹ̀ pé ó gbẹ̀mí mì níbi ọkọ̀ ojú irin eléyìí tí wọ́n sọ àdó olóró sí tí ọ̀gọ̀rọ̀ àwọn míì sì dàwátì. ìbúgbàù àdó olóró eléyìí tó dún tó ṣekú pa àwọn èèyàn ni àwọn aṣòfin ti ké sí iléeṣẹ́ ológun láti ráwọ́ tó àwọn agbésùmọ̀mí tó wà nídìí ẹ̀. ẹni tó jẹ́ ààrẹ ilẹ̀ amẹ́ríkà joe biden ti sọ wípé apààyàn ni putin lórí ọ̀nà ìṣàkọlù rẹ̀ sílẹ̀ ukraine ẹ̀wẹ̀ lágbọn tìròyìn eré ìdárayá àwọn ọmọ ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles sílẹ̀ nàìjíríà ni wọ́n ti ṣe tán lẹ́yìn tí ègbò avon tó ń kó wọn sòdí sọ pé ìbẹ̀rù ò sí. kí n tó mẹ́kúnrẹ́rẹ́ ìròyìn ẹwà má gbàgbé ojú òpó youtube wa ẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe ẹ láìkí ẹ ẹ pín fáwọn ẹlòmíì kan mọ tẹ́ ń gbádùn níkànnì yìí lójú òpó Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ Instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀sẹ̀ ń wò lọ́wọ́ ìsàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ́tẹ̀ láti fi kàn sí yàrá ìpolongo ọjà wa. ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé ń ṣe ni ààrẹ muhammadu buhari kò rí ti ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà rò pàápàá àwọn tí ìbúgbàwàdolóró tó ṣekú pa àtàwọn tó fara pa tó fi máwọn tí wọ́n jí kó lọ níbi ìjàmbá ọkọ̀ ojú irin eléyìí tó wáyé ní òpópónà àbújá sílùú kaduna ìròyìn fi yé ni wípé ń ṣe ni àwọn agbésùmọ̀mí ọ̀hún lẹ́yìn tí wọ́n ṣòro wọn tán níléeṣẹ́ ààrẹ ò tiẹ̀ fọ́n sóde tàbí fàtẹ̀jáde kankan síta kódà tàbí kọ ọ̀rọ̀ sójú òpó ayélujára láti lè fi kẹ́dùn tàbí fi ìmọ̀lára wọn hàn dé lórí ipò táwọn èèyàn wà lórílẹ̀‐èdè nàìjíríà ìròyìn fi yé ni pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà kan ní fapá jánu tí wọ́n sì bóníròyìn sọ̀rọ̀ wípé ó ń ṣe lẹ́ni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lẹ́ka àròyìn àti ìpolongo Garba Shehu àti ojúgbà rẹ̀ Fẹ́mi Adésínà ni wọn ò tiẹ̀ fọ́n sóde bá ààrẹ fún rẹ̀ kò bá tiẹ̀ sọ̀rọ̀ lórí ìbúgbàwàdó olóró eléyìí tó wáyé ní òpópónà Àbújá sí Kaduna àmọ́ tó jẹ́ pé ṣe lààrẹ Muhammadu Buhari fọ̀hún sóde láìpẹ́ lónìí yìí nípa lílépa ẹ̀kúnwó sí ọ̀rọ̀ owó orí eléyìí tí wọ́n gbà wọlé sínú ìjọba léyìí tí wọ́n sì ń lépa bí ọ̀gọ̀rọ̀ owó yóò ṣe wọ àpò àsùnwọ̀n ìjọba ilẹ̀ Nàìjíríà láì gbégbèsè kánmọ́nkó lórí ẹ̀mí ohun dúkìá àwọn èèyàn tótó o. ẹ̀wẹ̀ ọwọ́ bà ajínigbé kan nípínlẹ̀ èkó ẹni ọmọ ọdún mẹ́tàlélógójì kan eléyìí títí mọ́ jínigbé láti àwọn ọjọ́ àtẹ̀yìnwá àmọ́ tọ́wọ́ padà bá nípínlẹ̀ èkó lẹ́yìn ìgbà náà ló padà tẹnu kà wípé ń ṣe ni òun wá ọmọ tí òun yóò jí gbé lọ sílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ káyọ̀dé ọláfiṣóyè Ni orúkọ ajínigbé ọ̀hún eléyìí tí wọ́n fi léde tí ẹ sì láǹfààní àti wò nínú fọ́nrán kan eléyìí tá a fi hàn yín káyọ̀dé akíọ́lá lójúgbà rẹ̀ eléyìí tí wọ́n kàn ṣèkàn sí ni sí ọgbà iléèwé kan tó jẹ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ń bẹ ní ọmọlé estate ní bíi aago mẹ́jọ òwúrọ̀ láti lè wọ ọmọdé tí wọn yóò jí gbé àmọ́ ìròyìn fi yé ni pé nígbà tó fi di aago mẹ́jọ ààbọ̀ òwúrọ̀ ni wọ́n rí ọmọ ọdún mẹ́rin kan eléyìí tí òbí rẹ̀ ṣí ilẹ̀kùn ọkọ̀ fún láti lè wọnú ọgbà iléèwé wọn tó sì jẹ́ pé àwọn ajínigbé ọ̀hún gbìyànjú láti jí gbé kó tó di pé ariwo sọ tọwọ́ sì ba Ọláfisóyè kó tó wá máa tẹnuka ó ṣàlàyé ọ̀rọ̀ síwájú wípé ń ṣe ni àwọn ọmọ ń kun àwọn ọmọ náà lórun tó jẹ́ pé wọn ò sì ní lè rínà mọ́ lásìkò náà ó ká àwọn nǹkan mọ́ lọ́wọ́ léyìí tó túmọ̀ sí omi kan tó ti dọ̀tí tó wà ní òkè eléyìí tó ní ń ṣe ni àwọn máa ń fún wọn mu tó ń ti oògùn láti lè fi di ẹni tí ò ní lè ríran tàbí tí ó sì sùn lásìkò eléyìí tí wọ́n bá ń jí wọn gbé lọ wọ́n ti fa àfúrásì ọ̀hún lé iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ń bẹ ní òjújú lọ́wọ́ báyìí tí ìwádìí tó lọ́rìn sì ń lọ lórí ẹ̀ ẹ wo fídíò náà ibo ló ní o ti wá. ibo ló ní o ti wá sọ̀rọ̀ sókè kí ló wá ṣe ní èkó. o máa ń jọ wọn gbé lẹ́kọ̀ọ́ ẹ máa jọ wọn gbé sínú mọ́tò máa gbé wọn lọ láti ìbàdàn àwọn ọmọ mélòó ti gbé lẹ́kọ̀ọ́ ó pọ̀ àwọn ibo lẹ́kọ̀ọ́ lẹ́ ti gbé àwọn ọmọ. òkúta ìdìbẹ́gà àbájá ọ̀nà ọ̀tún ọ̀nà bẹ̀rẹ̀ lọ sí ìyá náà bá a when I see ọ̀nà ṣẹ́gi pọ̀ jù. kí lórúkọ tiẹ̀. èmi táyọ̀ ọláfisóyè. ọláfisóyè kí lórúkọ ìkejì ẹ. tó sálọ yìí. ayọ̀dẹ akínyọlá. níbo ń bá dàn lẹ tiwa. sáìdì ọ̀nà bẹ̀rẹ̀ ọ̀nà pàtà ìrẹsọ̀nà Ṣàngó ọjọ́ mọ̀nàmọ́níyà yẹn láti wá. ok kí lórúkọ ìkejì ẹ náà orúkọ kejì mi ẹ káyọ̀dé akínọlá. káyọ̀dé akínọlá ló ń jẹ́ so ẹ máa wá sèkó ẹ kọ́ sáré gbọ́mọ ẹ gbé lọ́bàdàn kí lẹ́yìn fún àmọ́ tẹ̀ ń gbé kí lẹ́yìn fún ọṣẹ. ẹ fi ń ṣoògùn owó. ẹ fi ń ṣoògùn owó lọ wá rí báyìí. ok no problem so ẹ ti kọ́ àwọn ọmọ púpọ̀ lẹ́kọ̀ọ́ náà tẹ́lẹ̀ báwo lẹ ṣe máa ń kọ́ àwọn ọmọ yẹn báwo lẹ máa ń gbé wọn. bá a ti rí wọn ẹ máa ń kún wọn ní òkùnkùn wọn ni rí iná oògùn tablet ṣé àwọ ló ní àwọn ilé ṣé oògùn yẹn lélẹ̀. omi gọ́tà yẹn tó ti kó papọ̀ fún wọn. ẹ má ti kó gọ́tà yẹn papọ̀ fún wọn máa mú. omi gọ́tà ni. ẹ ọmọ wa sùn. ok ọmọ wa sùn lóòótọ́. no problem. ẹ̀wẹ̀ lórí ìgbẹ́jọ́ Timothy Adégòkè eléyìí tó ń lọ lọ́wọ́ nílé ẹjọ́ tí ń bẹ nílùú Òṣogbo tí í ṣe olú ìpínlẹ̀ Ọ̀ṣun ń ṣe ni ẹnìkan tó jẹ́ olùmójúlẹ́jà nípa òfin ìyẹn barista K Akínṣọlá ló bá oníròyìn sọ̀rọ̀ tó sì ṣàlàyé ipò nǹkan lórí ọ̀rọ̀ ẹjọ́ Timothy Adégòkè àti Abdulrahman Adédoyin nínú àlàyé ọ̀rọ̀ ẹ̀ ó ṣàlàyé wípé ń ṣe ló yẹ kí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ó ti ṣe àwọn ìwádìí kan ní ìṣáájú tóun sì nígbàgbọ́ pé ara àwọn ìwádìí ọ̀hún túbọ̀ ọmọ ń wádìí tanná ìmọ́lẹ̀ sí ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ ikú Timothy Adégòkè ó ṣàlàyé pé ó ṣe pàtàkì kí wọ́n béèrè àwọn ìbéèrè kan pàápàá jùlọ lọ́wọ́ ẹni tó bá jẹ agbẹjọ́rò fún Timothy Adégòkè nílé ẹjọ́ láti lè fi béèrè lọ́wọ́ àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn lórí pé ta gan lẹni tó rí Timothy gbẹ̀yìn ó ṣàlàyé pé èyí ṣe pàtàkì gan láti lè fi fìdí àwọn ìṣẹ̀lẹ̀ múlẹ̀ lọ́wọ́ kan ló wí pé ohun tó ní í ṣe pẹ̀lú CCTV eléyìí tí ń kà nǹkan sílẹ̀ nínú ọgbà ilé ìtura náà ló ṣe pàtàkì kí wọ́n mú un jáde láti lè fi ṣe ẹ̀rí máa jẹ́mi ìṣó tó sì jẹ́ pé òun nígbàgbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́dọ̀ kọ́kọ́ ṣiṣẹ́ láti fi rí i dájú pé àwọn ní àwọn nǹkan ẹ̀rí yẹn ní ìpamọ́ fún irú àwọn ọjọ́ ìgbẹ́jọ́ eléyìí tí ó wáyé lọ́wọ́ lọ́wọ́ kan náà ló ṣàlàyé pé àwọn tí wọ́n ní ń ṣe ni àwọn lọ palẹ̀ òkú Timothy Adégòkè mọ́ níbi tí wọ́n ní wọ́n gbé sí ló jẹ́ pé ó yẹ kí àwọn gan kí wọ́n wá rojọ́ lórí ibi tọ́rọ̀ dé dúró nítorí àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn lábẹ́ òfin ló ní àwọn ìgbésẹ̀ àátọ̀ ẹ̀wẹ̀ ó tún ṣàlàyé ìdí abájọ eléyìí tí àgbà òjì amòfin Fẹ́mi Fálànà kò fi lè láǹfààní láti wà nírú ibi ìgbẹ́jọ́ bẹ́ẹ̀ ó ṣàlàyé pé lábẹ́ òfin ìgbẹ́jọ́ eléyìí tó bá ti jẹ́ ìjọba ìpínlẹ̀ ló ń gbọ́ ẹjọ́ náà ló jẹ́ pé àyàfi bí ìjọba ọ̀hún nípínlẹ̀ náà bá fi ààyè gbà á láti wá jẹ́ agbè fún ẹni tí ìjọba tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀bí irú ti Timothy ló jẹ́ pé ó tó lè fọ̀n sóde tàbí jẹ́ agbẹjọ́rò irú ẹni bẹ́ẹ̀ ó kò tí ì sí àǹfààní bẹ́ẹ̀ fúnru agbẹjọ́rò bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ ó fi kún pé ọ̀rọ̀ Timothy Adégòkè ti kọjá ṣeréṣeré eléyìí táwọn èèyàn kankan lè máa mú ṣeré tàbí kóra wọn láyà sókè ẹni tí í ṣe ẹni tí í ṣe ẹni tó mọ òfin yìí ìyẹn barista Káyọ̀dé Akínsọlá ló ṣàlàyé ọ̀rọ̀ síwájú wípé ìdájọ́ òdodo ló máa wà fún Timothy nítorí tí wọ́n bá wo ibi tí ẹjọ́ dé dúró yìí ó ń ṣàfihàn ìdájọ́ òdodo fún Timothy bẹ́ẹ̀ bá sì gbàgbé ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ Timothy Adégòkè àti Abdulrahman Adédoyin òun ló tún tẹ̀ ẹ́ síwájú lọ́la òde yìí ti ṣe ọgbọ̀njọ́ oṣù kẹta ọdún 2022 léyìí tí a tún tó mọ ibi tí ó ṣeé ṣe kí igi tún wó sí bó bá dọ̀la. ẹ̀wẹ̀ àwọn afurasí fúlàní ni wọ́n tún ṣe àkọlù àbádi wọn báyìí sí agbègbè kan lẹ́kùn gúúsù Kaduna eléyìí tí ó sì ti mú kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kan kí wọ́n gbẹ̀mí mì tíye wọn jẹ́ mẹ́fà tó ń ti àwọn ẹgbẹ̀lẹ́gbọ̀kún míì tí wọ́n fara pa yánnayànna múyànna lọ́wọ́ kan náà ni wọ́n tún sọ iná sí àwọn ilégbèé tó ń ti àwọn ohun èlò eléyìí tí ó jẹ́ ti dúkìá àwọn èèyàn lú ọ̀hún àwọn afurasí fúlàní ọ̀hún ni wọ́n ṣe àkọlù àbádi wọn sí abúlé eléyìí tí ń bẹ lẹ́kùn gúúsù ìpínlẹ̀ ọ̀hún eléyìí tí wọ́n ń pè ní abúlé ngwanbulus àti eléyìí tí ń bẹ ní agbègbè zamandabo ní ìjọba ìbílẹ̀ zagon katab ní ìpínlẹ̀ kaduna ìròyìn fi yé ni pé lóru àná mọ́jú òní ni àkọlù àbádi náà ṣẹlẹ̀ eléyìí táwọn tó jẹ́ fúlàní ọ̀hún tí wọ́n kàn kó àwọn ìjà olóró wọlé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn ba dúkìá jẹ́ ṣekú pa àwọn èèyàn alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ASP Mohammed Jalige ló jẹ́ pé ìgbà tó níròyìn gbìyànjú àti kàn sí ni kò gbé ìpè rẹ̀ láti lè fífi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀. ẹ̀wẹ̀ ń ṣe lọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sorí kọ́ tí wọ́n sì ń kẹ́dùn ikú ọmọdébìnrin kan tó rẹwà tó jọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ́ tó ṣẹ̀ṣẹ̀ gba ààyè tí àǹfààní sì ṣí sílẹ̀ fún un nílẹ̀ òkèèrè láti lọ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí dókítà níbẹ̀ àmọ́ tó jẹ́ pé àwọn tó jẹ́ agbésùmọ̀mí ti padà yìnbọn fún un nínú ọkọ̀ ojú irin eléyìí tí ìbúgbà ò dé bá lópòpónà àbújá sí kaduna ìròyìn fi yé ni pé ojú ohun tó bani nínú jẹ́ gbà pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sí ọ̀dọ́mọdébìnrin tó jẹ́ dókítà yìí tó ṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú àti ròkè òkun àmọ́ tó jẹ́ pé lásìkò náà ni wọ́n yìnbọn fún un nínú ọkọ̀ ojú irin orúkọ ọmọbìnrin ọní Chinelo Megafo eléyìí tí òun náà wà lára àwọn èrònú ọkọ̀ ojú irin eléyìí tí wọ́n ṣekú pa lọ́jọ́ ajé lásìkò àkọlù àbáàdì eléyìí tó wáyé ṣáájú lọmọbìnrin ọ̀hún kó tó di pókú lẹ́yìn ìgbà tí wọ́n ti yìnbọn fún un ló mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ayárabíàṣá ẹ̀ tó sì bọ́ sójú òpó ti abẹ́yẹfò Twitter láti kọ síbẹ̀ wípé wọ́n ti yìnbọn fún òun ẹ̀yin ayé ẹ gbìyànjú láti gbàdúrà fún òun kóun lè jàjàbọ́. lọ́wọ́ kan náà ń ṣe ni àkọọ́lẹ̀ ìròyìn ti fi hàn dé pé títí di àsìkò tí wọ́n ń kóròyìn jọ èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ṣàkọọ́lẹ̀ rẹ̀ bó ti gbẹ́mìí mì nínú àwọn èrò inú wọn kò ojú irin eléyìí tí àwọn agbésùmọ̀mí sọ àdó olóró sí tí wọ́n sì ṣekú pa ìròyìn fi ni pé lára àwọn tí wọ́n ṣekú pa ọ̀la rí dírẹ́bà tó ń ti àwọn tí dáná fún wọn nínú ọkọ̀ ojú irin àti àwọn tí ń wà fún ìmọ́tótó nínú ọkọ̀ ojú irin náà tó ń ta àwọn èrò míì ìròyìn fi ni gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi léde ni wípé ń ṣe ni àwọn ọkọ̀ ojú irin eléyìí tó lè mọ kọjá ní òpópónà náà lásìkò yìí léyìí ti ṣe láti Àbújá lọ sí Kaduna ló ti dáwọ́ iṣẹ́ dúró náà gẹ́gẹ́ bí àgbéta ọ̀gá àgbà àjọ tó rí sọ̀rọ̀ òpópónà irin tá a mọ̀ sí Nigerian Railway Corporation nílẹ̀ yìí ìyẹn alàgbà fidet okiria òun ló ṣàlàyé làbárè níbi ọ̀rọ̀ dé dúró tó sì fẹnu àtẹlórú àkọlù burúkú bẹ́ẹ̀ láwùjọ lọ́wọ́ kan náà ilé aṣòfin àgbálẹ̀ nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ké sí iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà láti múṣẹ́ ṣe ṣàwárí àwọn tó jẹ́ agbésùmọ̀mí tí ó ń ṣe àkọlù àbádì sí ọkọ̀ ojú irin eléyìí tó gbẹ̀mí àwọn èèyàn lọ́wọ́ kan náà ni wọ́n ní kí àwọn ọmọ ológun tètè gbìyànjú láti tọpinpin àwọn tó jí àwọn èèyàn ń gbé lára àwọn tó jẹ́ arìnrìn-àjò nínú ọkọ̀ ojú irin nínú àgbéta ilé ìjẹun fi léde fóníròyìn látọwọ́ ẹni tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ ilé aṣòfin àgbà yẹn ọ̀mọ̀wé Israel tàbí owó òun ni ó ṣàlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi sóde wípé wọ́n ti kàn sí iléeṣẹ́ ọmọ ológun tilẹ̀ àti tójú òfurufú láti tètè múṣẹ́ ṣe nípakànyáká láti ráwọ́ tó àwọn tọ́rọ̀ kàn èyí gan lọ̀rọ̀ tó jẹ jáde lẹ́yìn ìgbà tí aṣòfin kan tó pẹ̀ ń jẹ́ aṣòfin Ògbásánni tó ń ṣojú àárín gbùngbùn Kaduna tó nawọ́ sókè tó sì tẹnu kó tó bọ̀rọ̀ lórí ipò tí nǹkan dé dúró nílẹ̀ yìí pàápàá ní ìpínlẹ̀ Kaduna àti bí àwọn èèyàn ti ń gbẹ̀mí mì látọwọ́ àwọn tó jẹ ògbóòkù àṣekúpani agbésùmọ̀mí lágbọ́n ti ìròyìn ilẹ̀ òkèèrè ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà joe biden ló ti fọhùn sóde wípé vladimir putin tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè russia ló jẹ́ apààyàn nítorí ìlànà tó gbé ọ̀rọ̀ gbà àti bí ó ti yabo ilẹ̀ ukraine jẹun tó kù díẹ̀ káàtó onírúurú vladimir putin ò yẹ kó mọ̀ wà nípò agbára ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà joe biden ló fọhùn yìí sóde nígbà tí ń bá àwọn èèyàn kan sọ̀rọ̀ nínú ìpàdé kan pẹ̀lú àwọn èkẹ́kùgbù láti orílẹ̀-èdè Ukraine léyìí tí wọ́n ní wọ́n ti ṣàlàyé làbárí àti àwọn ìgbésẹ̀ tọ́lọ́rìn tó tún kàn báyìí láti lè fi dẹwọ́ ogun eléyìí tó wáyé láàrin ilẹ̀ Russia àti Ukraine pẹ̀lú bílẹ̀ ọ̀hún tó jẹ́ Russia ṣe yabo ilẹ̀ Ukraine. lágbọn tìròyìn eré ìdárayá ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fúnkọ́ super eagles tilẹ̀ nàìjíríà ìyẹn austin eguavon augustin eguavon ti ṣàlàyé wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń gbá bọ́ọ̀lù ọ̀hún ló jẹ́ pé ìbẹ̀rù sí lára wọn tó sì jẹ́ pé wọ́n dúró dáadáa láti kojú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti black stars ti ilẹ̀ ghana nínú ìdíje tí ó wáyé lónìí lọ́wọ́ kan náà nínú ọ̀rọ̀ tó gbódìròyìn sọ lónìí nílùú àbújá níbẹ̀ ló ti ní ohun táwọn kàn nílò lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní wípé kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbìyànjú láti kóra wọn jáde lóní kẹ̀tíkẹ̀tí kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe kóríyá fáwọn agbábọ́ọ̀lù yìí nígbàkigbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ wọn pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ghana léyìí tí ó sì ń fìdí ẹ̀ múlẹ̀ pé dídùn lọ́sọ̀ọ̀sọ̀ ní pápá ìṣeré ti Moshood Abiola eléyìí ti ń bẹ nílùú Àbújá tó ń sì nígbà wọ pé ń ṣe ni àwọn yóò padà fàgbà han ilẹ̀ Ghana kí ilẹ̀ Nàìjíríà lè káàtó pegedé fún ife ẹ̀yẹ àgbáyé ti Qatar eléyìí tí ó wáyé èyí ló pin ìròyìn àgbáyé wa fún ti dédé àsìkò yìí kí n tó máa lọ ẹ má gbàgbé ojú òpó youtube wa ẹtẹ bàbá gbàgede mọ tv ẹ subscribe ẹ like ẹ ẹ pín fáwọn ẹlòmíín kọ́mọ tẹ̀ ń gbádùn nínú àwọn ìròyìn wa lójú òpó ti facebook ẹtẹ gbàgede mọ with aláwòye adébáyọ̀ instagram wa gbàgede mọ underscore twenty two lẹ́tẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀sán wò lọ́wọ́ ọ̀sàlẹ̀ amóhùnmáwòrán wa lẹ́tẹ̀ láti fi kàn sí yàrá ìpolongo ọjà wa ẹgbẹ́ àwọn gbogbo oníròyìn lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. mo ti kà á fún yín o wípé ààrẹ muhammadu buhari kò fọhùn sóde lórí àkọlù sí ọkọ̀ ojú irin tó wáyé ṣùgbọ́n ń ṣe ló ń béèrè fún owó orí eléyìí tí ó túbọ̀ ní ẹ̀kúnwó ẹ̀rí gbọ́ wípé àjínigbé kan eléyìí tó fẹ́ jí akẹ́kọ̀ọ́ gbé ní èkó lọ sílùú ìbàdàn ní ọwọ́ tó mo tún wá fún yín pé ẹnìkan tó mojúlé jà nípa òfin tí ń jẹ́ Barista káyọ̀dé akínṣọlá ló ti fọ̀ sóde fóníròyìn tó sì ṣàlàyé ipò nǹkan lórí ẹjọ́ timothy adégòkè ẹ tún rí gbọ́ lọ́wọ́ kan náà wípé àwọn afurasí fúlàní kan ṣàkọlù àgbà dìsẹ́kùn gúúsù kaduna tán sì pààyàn mẹ́fà mo tún mú wá fún yín wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń fapá jánu tínú òsèdò lórí ikú ọ̀dọ́mọbìnrin kan eléyìí táwọn agbésùmọ̀mí yìnbọn pa tó sì ṣetán láti lòkè òkun mo tún mú wá fún yín wípé àwọn tó jẹ́ arìnrìn-àjò méje ni wọ́n ti pa nínú àwọn tí ń bẹ nínú ọkọ̀ ojú irin lásìkò ìlú lóró eléyìí tó wáyé nínú ọkọ̀ ojú irin ẹ̀tún rí gbọ́ wípé ilé aṣòfin ti ń ké sí àwọn iléeṣẹ́ ológun láti tètè ṣàwárí àwọn agbésùmọ̀mí tó wà ń di ìṣẹ̀lẹ̀ àkọlù ọkọ̀ ojú irin mo tún mú wá fún yín lágbọ́n ròyìn ilẹ̀ òkèèrè wípé Joe Biden ti bẹnu àtẹ́lu Vladimir Putin tilẹ̀ Russia tó sì ní apààyàn ni tí ò yẹ nípò ìjọba ẹ̀tún rí gbọ́ lágbọ́n ròyìn eré ìdárayá pé ẹni tó jẹ́ adelé akọ́nimọ̀ọ́gbá fúkọ́ ti Super Eagles tilẹ̀ Nàìjíríà Augustine Eguavoen